هي من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا من كلمة طالبة كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسدل علينا ظل سترك وكفنا من السوء والمكروه ما نحن نخشاه من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم بريدة تسوان الحمد لله أكثر لبين شلال جريفان النبي صلى الله عليه وسلم ẹni ọba rẹ̀ dáa láti máa jẹ́kẹ̀ fún gbogbo ayé ìkẹ́ lókù níra nàbí mẹ́jọ jáyà fún wa o ǹdé ọ̀sílà ní kàtí rẹ̀ tó bá di àlìkẹ́ àmà bàbá àti ìyá wa kí àwọn náà kí wa pẹ̀lú ànábì o àmín àwọn ayáwà ọmọ wa kí wa pẹ̀lú ànábì o àmín àwọn ọ̀rẹ́ wa àwọn àná wa àwọn àfáwà àwọn máa kí wa kí gbogbo wa pátá pẹ̀lú ànábì jẹmọ́ ìgbìta adé nínú ṣúbá rẹ̀bùtàzọ̀ wípé wà kọ́sọ̀ ọba adẹ́dà sàlásà láàrin gbogbo àwọn ànàbí yòókù àwọn ní àwọn onímímà wọ́n ní máa ọ́sọ̀ lọ́wọ́ bí ìnàbí yàwó nínú lọ́kọ̀ọ́ ìsì kẹfìrọ̀ èyí tó bá dídà fi sàbílẹ̀ fà sí àwọn ànàbí yòókù ọ̀pọ̀ àkọ́kọ́ màtàsọ̀ lọ́wọ́ bí ìnàbí yàwó nínú lọ́kọ̀ọ́ ìsì دون غير من الأنبياء في الدنيا وما اختص الله به أمة رسول الله صلى الله عليه وسلم دون غيره من الأمم في الدنيا وما خص الله به نبيه محمد صلى الله عليه وسلم دون غير الأنبياء في الآخرة وما خص الله به أمة نبيه صلى الله عليه وسلم دون غير الأمم في الآخرة àwọn ń gbé bọ̀ àwọn tọ́bà nígbà ti sàdìnàbí lẹ́sà lánàbí gangan sí àwọn ànàbí yòókù láyé ibẹ̀ làmbábọ̀ àwọn ìrùbà díẹ̀ nínú rẹ̀ ní wípé láyébọ̀ asùnàbí yìí ilá ìlàkọ́wì gbogbo ọ̀sẹ̀ mọ́ ń gbé èdè sájú ànàbí sallallahu alaihi wasallam bóyìta ìlànà àmàtàn gbogbo àwọn ìlú náà bá lọ́rọ̀ sàfláǹkì bákan náà lára ẹ̀sà tó bàrí dàṣà nàbí sallallahu alaihi wasallam ja'alahu khatamal anbiya hadhihi aqidatuna anábì sallallahu alaihi wasallam ó ní ìgbẹ̀yìn gbogbo òjíṣẹ́ bihi khatamallahu ẹ̀sìn tọ́ba rẹ̀ ọ̀yọ̀ tó sí lórílẹ̀ lásìkò kẹsàtò kejì èyí tó fi rán nàbí nìgbẹ̀yìn àtòfin tó fún olófin close gbogbo ẹ̀ kò sí ànàbí mímọ̀ lẹ́yìn ànàbí sallallahu alaihi wasallam kọ́lẹ̀ náà dí tàbí òrọ́ta sọ̀wí táwọn ìbájú náà dàbá nàbí kọ̀ọ̀kan wọ́n lọ dàbá nàbí Ìsá náà tí ń pè Jésù jọba ìṣẹ́mà wọ́n bọ̀ wà sí pẹ́ in ta ma sọ nípa níbi ìsìnkú ẹwà fa á ń ta kọ́ tàbílẹ̀mọ́rù sẹ́mi ṣe bí wọ́n ni àtàbí tó sí wà kẹ́yìn ó yẹ wà síbi kankan gbọ́dọ̀ ànàbí lọ wá kẹ́yìn ó sì lè kí ẹnì kó tó pèrè ẹ̀mí òjìṣẹ́ tó ga ní prọfẹ́sì tí wọ́n mìnú èèbò kèése ànàbí kèése òjìṣẹ́ kẹ́nìkan wá sọ fún òun jẹ́bẹ̀ nínú ìsìláàmù kò sí wọ́n àwọn aráàmù kẹ́nìkan máa pèrè lójíṣẹ́ ẹwà nǹkan mí ìsọ ni àgbà sí àwọn ànábì sí ó sì ọlọ́run kíyà rẹ̀ ó ní ọlọ́run wọn ò lówó kẹ̀kẹ́ sílẹ̀ àwọn tó sì jogbo wọn làwọn àfà àwọn àfà náà sì rí jẹ́ jogbo àwọn ànábì ọlọ́run o náà ni àlèrílìmù náàfi ìmá tí ń sàǹfààní tó bàrí tàbí rán àwọn ànábì sáyé jẹmọ́ra ànábì nìgbẹ̀yìn jíjẹ́ o eléyìí ìlú múni mà wípé ìyára nǹkan tí àwọn amadí àdáde ọ̀kan rẹ̀ wípé Bùlá Muhammadu òun náà ànábì ní bánàbí ti jẹ́ ànábì ọ̀rọ̀ tí èyàn ọgbọ̀rọ̀ pípàdé ọlọ́ni ìgbàgbọ́ tí ọgbọ̀rọ̀ pípàdé ọlọ́ni èyàn náà lọ fa ń dáwọn mímọ̀ sí ti sàlàyé fún wa pé amadíyà wèèlè ni torí pé wọ́n gbà kò gbùlẹ̀ amámọ́dù òun náà tó wálé ní ànábì lórí sí ní ṣe wá jẹ́ ànábì ọlọ́n yóò sì sọ wípé bí ìfàmì ìṣèrí náà ní tí a tó fi ọrùn náà headquarter àti ẹgbẹ́ rẹ̀ tí ó wà wà ní UK hmm. ejò yẹn ti lọ́wọ́ náà ọ̀kan àwọn afẹ́ẹ̀sìn nígbà tó di pé wà láì pọ̀ ní Pakistan pẹ̀lú Gula Mamadi wọ́n wá ní wọ́n jọ ṣe ìfàǹfà kí wọ́n omi jómi tó rọrùn lórí òdodo àfẹ́ẹ̀sìn tí wọ́n ń kó ẹ̀rì wá figura gùnà mọ́mọ́tò fi jẹ́ ìgbẹ̀yìn ànábì tí èsì ìsì iṣẹ́ ànábì tó fi jókòó ọ̀ tóró láwọn àwàkà tó wù tó sì kọ́lẹ̀ lákọ́lẹ̀ òun ni kọ́ mọ́mọ́ yàtọ̀ láàrin bàtọ̀ ọ̀tún àti ti òsì ó sì màmá ń ṣe bẹ́ẹ̀ ni láti fi lè sọ fáyé pé tẹ́ẹ̀mà orí òun tọ́ta tẹ́lẹ̀ orí òun wá pé padà ọlọ́run òsì bẹ́ẹ̀ bá nàbì kárí pé ànábì kan ọ̀kọ́ gbọ̀ yá àgbọ́ padà no no no aṣọ àpẹẹlẹ́ yẹ àti kéèké lọba dẹ́dà ti máa gbé bọ̀ lọ́rùn aṣọ kó ní ó pé ká máa sọ wájú ká máa sọ lẹ́yìn ẹ̀yìn ní ẹ̀wò tọ́sàmfẹ́ nígbàtí èsì ìdí ànẹ́bì tí a ń fẹ́ gbé ájára sọ́rì káyì ẹ̀ padà ọwá ọgbọ̀n ọyẹ ìgbélẹ̀ rẹ̀ ó sì àṣò owó rẹ̀ alápọ̀lé gbèsáyè lọ́wọ́ nígbàtọ́fẹ́ ìwọ́n bá sọ̀rọ̀ ọwá dáyè kan ọwá dàgbìgbèsì yẹ sí yẹ́yẹ tó fi bára lù rẹ́rìn àwọn kò mú ọ̀pọ̀ ọ̀rọ̀ tó gbọ́rọ̀ lẹ́nu àfẹ́ẹ̀sì ó fẹ́ máa padà díẹ̀díẹ̀ lẹ́nu àwọn èèyàn àfáà bá ní ọdá kùrú nàbùjẹ́yìn jí síwájú ọlọ́run orúkọ ṣúwà láà àfáàdì ọlọ́run tó bá jẹ́ èmi lọ́wọ́dọ̀ mọ̀lọ́gbọ́já ilé mọ̀ wábí lónìí láti wá tààwọn èèyàn pẹ̀lú gbogbo ọ̀sọ̀ yìí pé ànábì rẹ̀ Muhammad sọ̀rọ̀sọ́làm kèèsọ́ lòpin àwọn ànábì ọlọ́run pamí pẹ̀ ẹ̀sìn mọ́sídì ọ̀pẹ́ sásìkò sì fojú òun gúlẹ̀ zaman ti lónìí ni tiron

máa kù bí sọ nàbí yìí ilẹ̀ àfihàn ilẹ̀ àhábà ìdífàdà sí ọlọ́run tí ìgbẹ̀mí ànàbí kan rí àti ibi tó wù kí wọ́n sí sí lọ́lọ́mọ́ ìgbẹ̀mí wọn sí àjẹ́ pé yàrá ìyàwó ìṣàlábì àdífi làwọn so bẹ́yìn bá kùnlẹ̀ jánàbí gan ibi ọba kú sí wọ́n gbọ́dọ̀ sí sí torí pé bí tí ó wù ní ọ̀sọ̀fọ́lọ̀ pé kọ́pàá ń ní ọ̀fẹ́ kí ó wò kú sí tọ́ilẹ́lì làṣìbí bá tún púra òkúrọ̀ bàbá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà nígbà náà àwọn tọba dédọ̀ ọ̀pọ̀ ọ̀tọ̀ lẹ́nì wọ́n ti bá lọ ẹ́rì pé àánú náà ní bẹ lọ́dọ̀ ọba dẹ́dà tí a máa dí àti fọ́ méjì tí èyí ìpọ̀dún mẹ́wàá títì àwọn tó mẹ́rin ó ti lé kéèkó mọ́ ọdún àbójúlé kèlò ìdíyàn ẹ̀ṣì wo àgbà láwọn kan bá ní ah, àwọn ọmọ pé ń pèrè láàwọn wọ́n èé sọ níbẹ̀ ń fọ́wọ́n pé olùgbèyàn nẹ́bí tó nẹ̀bí káwọn gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà tó náà tó wá pépè nǹkankan àwọn kan ní nínú òun náà wá bí àfẹ́ ẹ̀sìn ní tó bá sọ tó bá kú díẹ̀ káàtù àwọn ó lẹ́nu tó sọ tó bá dá ó ti wà lápọ̀ọ́lẹ̀ lẹ́nu rẹ̀ tẹ̀lé àwọn òṣè fún ìfọ́mẹ́tì lára àwọn ní tó bá dá fún ànìyàn tí ó ti fún ànìyàn ní onáàdì àwọn àti ẹ̀sà tọba dẹ́dà sàn nẹ́bí sallallahu alaihi wasallam ní ẹ̀sà tó jẹ́ ti káyé ń bí o náà ni mu'jizatuhu al-khalida èèmà tọ́lọ̀ ń gbélé ànàbí lọ tó jẹ́ ìyanu bí ṣe mọ́sí báwọn ànàbí ọlọ́run tí ó wà jẹ́ kí ìyanu ìyàn parẹ́ gbogbo tọ́lọ̀ sí báwọn ànàbí òkú ní ìyanu ọlọ́run ti kalẹ̀ ṣùgbọ́n kí ìyanu ìkó tó máa ṣẹ́kù ọlọ́run fi sa ànàbí lẹ́ta náà kọ́ ànábì ló ànábì sọ́ọ́lẹ̀ oúnjẹ̀bá ìláyé fáì wọ́n ti pa ọmọ rẹ̀ gà olùpàdà ní àpàtà ọ̀dà ìjá ànábì sùlẹ̀mọ́ndà tí ma ń gbé láti dìkan sí dìkan títún ma ń bá afẹ́fẹ́ pé ànáwà láfẹ́ lò sáré o wo àkànjú ọ̀rọ̀ máa rìn ní o yóò sọ fún fọ́sà kọ́rọ̀lá oríhà rùkọ́ àìsàn àṣọ ìṣẹ́ ìyẹ̀dà àríwá ọ̀pá nẹ́bí lùsá àìǹkẹ́kúnlẹ̀ yorùbá yóò hmm. tẹ́ mọ̀ pé àwọn ṣéhùn kẹtù padà dìde tí a lọ́lọ́ ń fọ́n lọ́pàá nàbí Musa ọ̀pá àṣẹ́gun ní kọ́ máa fi ṣẹ́gun tó jẹ́ pé àwọn mọ̀ dí ọ̀pá yìí wọ́n mọ gbójú ẹ̀ lọ gé lọ́pàá wọ́n mẹ́rin tó sí ọ̀nà sí

falkùránù mùjíza tó kọ́ọ̀lìdá kùránù tàwánwò ìyanu ni tó bàrí ẹ̀ nípa máa sẹ́kù ó sì ń sẹ́kù dáyé wáyé gbogbo àwọn tíra tọ́rọ fọ́nà bí yòókù ìjọ sẹ́kù lòní tó sì jẹ́pò náà ní ìjọ nínú islamu a gbọ́dọ̀ mẹ́gbà wípé ọba dẹ́dà ó ti sọ àwọn tíra kẹkalẹ̀ ìnjílì mẹ́nu tàwọ́rọ́tù mẹ́nu wọn zabúrù mẹ́nu wọn ṣùgbọ́n gbogbo tí àì náà pátápátá lónìí ó kọtọ́lọ̀ ń dákọ̀ lágbọ́gbọ́ gbàgbọ́ tá a bá rí kẹ̀kẹ́tẹ́ nìkan náà sí àgbọ̀rọ̀ gbàgbọ́ pé síra ọlọ́ni nítorí pé ní alùkọ́lá lọ́ti sọ fún wípé kọ̀dìbá dàlú wà hárọ̀ fún wọ́n ti chẹ́njì sí mẹ́mẹ́ o àwọn tó bá náà ní kẹ̀kẹ́ olúwa sì sọ fún ádámà èrè ádámà níbo lọ wà nínú ọgbà edeni jẹ́mi olúwa jẹ́mi orí ẹ̀ ádámà sì sàátẹ́yìn ìbí ọlọ́run wá ní kọ́kọ́ fara hàn ún ọlọ́run ṣe ń sọ fún pé ọ fara hàn ún mọ́sàpá máa fi rí ọ ah. ọlọ́run mọ́ sí báyìí títóbi rẹ̀ ọlọ́run o kò sùúrù o fóta ni wọ́n ní ẹ̀sùn jọ mẹ́kẹ́ ọlọ́nsọ́mẹ́ wọ́n náà jọ mẹ́kẹ́ kálọ́wà sàn àmọ́lẹ̀ ní ìwèkúwè tẹ́ ń wé adá wọ́n náà lọ sán olúwa tí wọ́n mọ́lẹ̀ ọlọ́njọ́ ṣe ló wọ́n sí ọdọ̀ wọn ṣéyìn wọ́n wà náà sí alọ́wà ní ìlẹ́gbẹ́ torí tí ìsàlùwàlá èyí tó gbé wá bọ́ ń gọ́ èmú gògóró ló mú débẹ̀ irúgbà yìí jẹ́mọ́ alùkùránì lọ́nà tó wípé a máa sọ níwájú a máa sọ lẹ́yìn ọmọdé ìdíbẹ̀ kò sí bẹ́ẹ̀ fún ànìyàn mi àìsàrùbí sallallahu من مكة المكرمة إلى بيت المقدس بإيلياء ومن بيت المقدس إلى السماء إني أجو بيري كان نبي ري نيوه من مكة في جرسلم جرسلم السماء النبي موسى أبرا من باصره ṣùgbọ́n wo ìfẹ́ìtì àwà sámà nígbẹ́ tí má lórí òkè Sínà Ànábì sallallahu alaihi wasallam ọba rẹ̀ ní kọ́ máa bọ̀ ní sámà nínú èèmà tọ́rẹ àfíta nàbí lẹ́ta ìrìnàwà

rẹ̀lẹ̀ wà nínú ọ̀sọ́rì sí adam nàbí rúgbòyàtù man wàrọ̀ àwú fi sọ́láàt wọ̀kọ́ làbáàdù alìlẹ́mì bá fi jẹ̀mí àṣwàd àníbi àlàyìnbọ̀ ká máa wà wájú báyìí sẹ́ẹ̀mà pé nínú làádá Allah yọ́rọ̀ lè ìsán ìlà máa yìí kọ̀ọ̀bílù fa ìdá sọ́pọ̀lọ̀ lè ìsánù ṣe ìsẹ́gbẹ̀rọ̀ wáìrọ̀ bọ́lọ̀ ń ṣe tayé ní kọjá pé bá a ṣe gbé àlùjú papọ̀ ìta bá rí wájú lámàrí ní tí bá mẹ́wọ́jú alámàrí ànẹ́bì máa rí tí bẹ́ ń papọ̀ rẹ̀ ṣe nínú ọ̀ràn àbí gbogbo ààyè kàwàdúdẹ àwọn mímọ̀ pé rí tí bá ń bẹ lẹ́yìn rẹ̀ nínú ọ̀ràn apá kan ní kò kú ọ̀nà ọ̀ràn torí kíni tó gbogbo àwọn àhàdís tó wá fi sahih wà fi ghairi yìí aláàrùn àti àtàlám pọ̀rọ̀ àwú mọ̀kọ̀ yádàdán bisọ́lá inú òun ni àkọ́kọ́ kálọ sínú sọ́ímọ̀ Bukhari min hadisi Abi Hurairah ẹ wo mọ́sálásí ní ìdádá tí mo ti ń kírò pín ní lọ́nù ìjẹ́rò ní wípé tí bá ti dojúkọ kíbílà tọ́lọ́ ní ká dojúkọ ìnìkan ni mò ń rí wallahi ما يخفى علي خشوعكم ولا ركوعكم ẹni tí in ti bẹ̀rọ ọlọ́nkírun ní wà láìpọ̀ pàmọ́ fún ẹni tí sì ń wò sí ìwò sọ́n mọ̀ rí ẹni tí sì ń kí pẹ̀lúbẹ̀rọ lọ́n àti ìrùkù dáadáa mọ̀ rí wà nínú láàárọ̀ láàárọ̀ ìwàrọ̀ ọba adẹ́dà fún mi ní agbára kí máa rí ẹni ń bẹ lẹ́yìn mi tàbá ń kíràn lọ hmm. hadith kejì hadith Anas bin Malik ó ń sẹ́lọ́ ní ayúwà náà ṣe ìta john kiri látẹ̀sìdìkú ni بالسجود ولا بالركوع ولا بالقيام ولا بالانصراف اما تعجو من ركوع ẹmọ́ ṣàájú mi máa foríkanlẹ̀ tàbí gbórí ó pé ń foríkanlẹ̀ ó kọ́dà ẹmọ́ ṣàájú mi dìde kọ́dà ẹmọ́ ṣàájú pípò náà nítorí wípé mò ń rí bí mo ṣe wà wájú mò ń rí ẹn tí lọ́rọ̀ àìsùn náàrọ̀ kápẹ́ ìtọ́lọ̀ jẹ máa rí ẹ̀yìn náà rí ni labakaitum kathiran wa radaitum qalila in jẹ́ fi máa sọkún ìbà pọ̀ ẹn tí ọ́rẹ̀ inú yí yọ́ mọ́mbà qalu ya rasulallah madha tara ìrẹ́ àdébì kìlọ̀ wọ́n rí àdébì ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ń bẹ tí fún ìbà inni la ara al tọ́lọ̀ wọn lù wọ́n gbé àwòrán àjẹ̀náwà hàmì tí ma wùdé sí báyìí tọ́lọ̀ sì wọ́n gbé àwòrán nánáwà hàmì gbà mí tí ma wùdé sí báyìí àà bóòrè ó sì wọ́bí àà bóòrè sí bí wọ́bí kápá iná rí mo ṣe rí ni ẹ̀bà jí ma rẹ́rìn pọ̀ ẹ̀kọ́ ni ìgbà pọ̀ orí náà àdíkejì náà orí ọ̀rọ̀ ìrọ̀ náà lọ̀dálé àwọn apá kan àfáà ní gbogbo àwọn àdíkọ̀ wáyìí àti ọba dẹ́dà nàbí yìí ìdìrọ́ kan haqiqiyan yudriku biha yudriku bihi man wara'ahu min al-ma'mumin wa yara khushu'ahum wa ruku'ahum wa sujudahum ọba dẹ́dà dá agbára ilé máa rí ẹ̀yìn fún ànìyàn tó ti wà náà ṣẹ̀bùkì níyàn tàbí ẹnu wípé wọ́n gbé kíláàsì sí yàn wájú ṣùgbọ́n náà wọn lóògùn dáàmì dáàpọ̀ àwọn apá kẹkẹjì ní àwọn mímọ̀ wọ́n ní agbára ọlọ́run kọjá báwọn ní ìtànàbí ìsọlọ́wọ́ òun ló jẹ́ ọmọ àdáàpọ̀ náà a máa rẹ̀ ń tí tó ń bẹ́ ń pàpọ̀ rẹ̀ kọ́rọ̀kọ̀mọ́sì náà ṣe pé à tí bá ń kí ọ̀lọ́pọ̀ àwọn mùsùlùmí wà mí kò sọ ìsìnrí ìsọ̀lọ̀lọ́rọ̀ sára àdúlìyàwíyà lára àwọn ẹ̀sà tó bá nígbàtí ìtàtúsà sálàm tó jẹ́ tayé annahu orùsìlá rahmatan lil kó lè máa jẹ́ ìkẹ̀ kìí fún ọ̀lábáwọ́ fún gbogbo ayé ànábì ìkẹni o gbogbo ayé ẹwà jẹ́ amú bí n fi ànábì fi sóre sọ́rọ̀ fún wa ìgbóṣe pọ̀ amú kankan ẹ wò gbèsè ayé àwọn àlìjẹ̀nà jẹ̀mọ́ ọ̀nà owó lọ́fẹ́ gbà wa tí è bá ti fún ọba dídà lánàbí kọ máa jẹ́ ìṣẹ̀ gbogbo ayé agbára kéyàn máa change kí o máa di nǹkan tó bá wù ajẹ́nú lè di màálù o lè di nǹkan tó bí o lè di ẹyìn o lè di ẹ̀fán o lè di ẹ̀sùn o lè dà lẹ́gbà o lè di ẹ̀kì o lè dájá kò sí tí o lè dà kò sì síbi tí o ti lè sọ̀rọ̀ jẹ́máà ẹwọ pílẹ̀ẹ̀sù ṣe kó àwọn tí wọn ò rí nàrí ànàbí nígbàtí àń lóṣẹ̀ mi wọn ẹ wo bó ṣe ti búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ afọ́wọ́ àgbàtí ò ti rí ọ̀rọ̀ lọ́wọ́ tààlà wọ́n ní mélòó mélòó ẹn tọ́jẹ́ pé ohun èṣù ìlọ́gbọ́ jáde láti inú sàárè tọ́rọ̀ rẹ̀ ti dàrú Salman ẹgbẹ́ olókùnrin àti sàárè ti gbẹ̀yìn ń gbẹ̀ṣẹ́ òun ní tí ẹ bá sọ lọ́dọ̀rọ̀ kódà tí ma bèèrè nǹkan lọ́dọ̀ yìí tí wọ́n bá ní òsì nǹkan náà ẹ̀rù bá mi tẹ́yìn ọ̀bá tí ìsọ pé kò sí aláìmọ́ ẹ̀ntọ́ sọmọ ma ní o ní bàdà ó ti kú ní o ó ní iṣẹ́ òlàgbájá tí ọlọ́run bá sọ nóò kọkàn mímì ríro tẹ́yìn ọ̀bá sọ nóò tó jẹ́ pé èṣù ló bí jẹ́ ìjọ ṣe ẹ̀mà pẹ̀lú àwọn nẹ́kàlẹ̀ táyà máa gbé kí nẹ́kàlẹ̀ kan bẹ wọ́n lẹ́ bá ti sàá ìjọba ti ṣe báyìí alùwà láàrin òní ìjá púpọ̀ ti yà fún gbé nǹkan lé lọ ṣùgbọ́n wọ́n tó fi lé lọ yóò ṣe kí dímá tẹ́lùmí ìjógún ọdún tẹ́lùmí ìjógún ọdún mẹ́ẹ̀dógún wọ́n ni yóò ṣe kí sáàwálé mọ̀ yóò sọ́jọ́ sọ́lọ káṣọ́ bí ànẹ́bì ti ti alùwàlá ó dìbí ọ̀sẹ̀ kẹkírùn kámọ́sọ 40 days káṣọ́ wá mọ́ sọ 40 years kò sí ẹ̀sàn lásán ìlélé bẹ́ẹ̀ sì ni nínú tí ó jẹ́ kí Islam owó yé wa dáadáa ọlọ́wọ̀ sí ìgbàrùbí kàdìdérí kẹ́nìkan wá wà ní àwọn àjọ òun náà ni wọ́n bá sọ̀rọ̀ tí wọ́n gbọ́lọ̀ yé yóò tún wá jẹ tí ó tún máa sọ fọ́lọ̀ pé àà ah, ah, ah. ṣùgbọ́n tàbá jẹ́ àrárí sọ ìmọ̀ ni lápọjá bí tèmi lọ ọlọ́run ìjọba yìí mélòó mélòó ẹni tó gbóhùn èṣù láti inú sàárè Salman Salman Salman àbọ̀ náà àbọ̀ ní jímà àwọn aṣẹ́gídì nìkan kò fọ́ òdìgó ní sàmà ìdíjìlẹ̀ jẹ̀mára bí ìbá wa ṣègbà tí àrí ìrìnàrí tọ́lọ̀ fẹ́ràn nẹ́bí ilé náà pàǹpẹ́ tẹ́yìn ó kò sí tí ó ní gọ́ọ̀mẹ̀ntì ní ogójọ́ ẹni tó sọ̀rọ̀ yìí fún mi lẹ́fà dàrẹ́ bàbá ìyà tó bí mi tí àbúlúwù náà tí wọ́n máa jẹ́rìí mi tí ìmọ̀ wọn sọ́fọ́ rẹ̀ tàbí wọ́n àmì gẹ́tì ń sọ ṣùgbọ́n wọ́n sọ́fọ́ òfin ìgbọ̀ ní àbàjọ́ jẹmọ́ tí a bá sọ pé ń pàtó dúdúdú in tí ó mì ní pé nígbà táwọn èèyàn mọ̀sílámù ní ń sọ o kèé ṣe pé nígbà táwọn èèyàn ọ̀gbọ́n o ìgbẹ̀sẹ̀ pọ̀jú ẹ̀dàkùn o tó ẹ̀rí náà ẹ̀mẹ́sí lọ́mpẹ̀ kọ́ o ìsìláàmù tí a wá lójú èèyàn dúdú tó sì rí bẹ́ẹ̀ ìsìláàmù ní ẹ ń sọ o àìsí ìsìláàmù ní ayé ń tọ̀ èèwò tẹ́jàṣe training kó ní bàbá ìwà ń lọ sóko pẹ̀rẹ̀wẹ̀ training dún kọ̀ mọ́ ohun rẹ̀ jìjìnlẹ̀ ti mú ọjágbò pẹ̀lú ẹbá lọ orí rẹ̀ sí ẹgbẹ́ kan ọlọ́gbà yòókù mẹ́lẹ̀ èrò aló èrò àbọ̀ ké mọ́sáàgbé orí lẹ́gbà tó mú orí yẹn kẹta mọ́ ọdí àbà náà borí dábà mọ́sáàgbẹ̀lẹ̀ ní abà sí orí wọn ọ̀sẹ̀ kan lọ ọ̀sẹ̀ méjì lọ ọ̀sẹ̀ mẹ́ta lọ nígbà ọ̀pẹ́ yìí oṣù kan ìyá kan wà ń fọṣọ lẹ́gbẹ̀ẹ́ lẹ́kìtì lọ́ba mú mi ọṣẹ àti hàù lọ́ba gàtọ́nà bíi sàárè òun bóòmù ṣe tó mẹ́rin wúlé omi ọ̀sẹ̀ lórí mi ọkọ̀ ẹ̀gán tó jẹ́ láìsí kò lè dẹ́rú ẹ̀wò bí i àti ń bẹ̀rẹ̀ àti kíyà náà gbọ́rù ẹ̀ nírú ohun ẹni ní ọ̀sìn gbọ́mẹ̀ orí kí ẹ dá sí eré ẹ̀mà ìpayà èyí ṣe orí jọ́ ọ̀pàá láàgbà mi tó tútù òpò tèrè ní àwàdà ní ara yà sásílẹ̀ òsílẹ̀ nílọ̀rí ọ̀sẹ̀kọ̀sẹ̀ méjì fún wá tókù àbákan gbádà Ha bá jí lórí ọ̀tọ̀ ó tútù kùtù bàbá ó ń gbóhùn àti òun àti ètò tí fi ń tọ̀ ní gbẹ̀bà kò lè gbé ètò olóṣòkòtò mọ́ ìtọ̀ndáàlẹ̀ kò tí ẹ̀sọ́pọ̀nà bàbá bẹ́rùn àti èrò ará àdúrábọ̀ gbogbo ará àbá ti jí àtóbi àtọ́kùnrin bàbá ẹ̀wọ́ kò tí ẹ̀ ní gbé ẹbá rẹ̀ ẹ̀wọ́ pẹ́sọ̀kòtò lọ́wọ́ ẹ̀ lẹ́yọ́ ọba dáfà ibi ìṣùnbọ̀ gangan nígbà wọ́n dàpá pé a ah, kìfà kìlọ̀ kìbọ̀ ni a ah, kó rílẹ̀ dẹ́sùn fún ẹni tó ní bẹ́ẹ̀ ni rẹlúwé tí ní kọjá lè ọlọ̀ orílẹ̀ kan ni àwẹ̀rí gbẹ́nà àìsìn orí lásán ó ní tẹ́ẹ̀ṣe kó tó di pé ẹ̀mì tó kọ́ fẹ́ pọ̀ fún ọ̀dọ́lọ náà tí ò fi máa dàmú yìí oun kí sì ń sọ̀rọ̀ àmọ́ ohun kí àwọn wà ṣe ẹmù nǹkan iye nǹkan iye àdó báyìí iye nǹkan báyìí iye kìnnìkan pàṣà sọ ẹwà gbé lọ kìnnìkan pàṣà èṣù sáàtà gbogbo wọn wọ́n ṣe nǹkan wọ́n ṣe tán láti jọ àwọn òbó kankan mọ́ níjọ́ náà lọ́hùn àwọn ọmọ kò sí nìjọ́ ọ̀nà ni wọ́n lè gbólé lè fún mọ́tìn ajẹ́ nígbà nàbí ìdílé lórí wa kálukú níjọ níjọ níran níran nílù nílù nílẹ̀tẹ́lẹ̀tò ní a ṣì ní tí wọ́n lò generation ma ń wọnú ara wọn tòótọ́ ṣùgbọ́n ọjọ́ kan bọ̀ tí ò ní sí generation náà àwọn bàbá ìmáàmù ọlọ́njẹ́ ayé wọn pẹ́. káwàá pé àwọn bàbá àlùbáríkà tọ́ tẹrú wọn lẹ̀ generation wọn kò kú mẹ́rin

yàkùbù lẹ́wà pẹ́ léjò lábí lọ́dọ̀ tí ṣéṣọ́mọ̀ lọ yóò tẹ́ra wọn yóò mọ̀ lọ ta ló jí á mọ̀ méjèríṣẹ́ kọ̀ọ̀kan ma parẹ́ lásìkò ìgbà tí ìdọ́gbàlùkú wọ́n lò bá ti pé ẹni kò sì ní ìlú ẹ̀mí ẹlòmíì ẹ̀mí kò sì ní padà wà sáyé mọ́ ah. ta lọ́lọ́run ti làwà lójú dáadáa bẹ́ẹ̀ صلى الله عليه وسلم وأرسل رحمة للعالمين وأرسل رحمة للعالمين Ṣẹ́mi àti bá ń kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ sàárè tàà gbóhùn lónìí tí wọ́n ń bá wa sọ̀rọ̀. Àbájàmẹ́ dúró, dúró. Ṣé wọ́n kọ́ lọ ṣẹ̀bú òdé ní Sunday tọgbẹ́yìn oṣù? níjò ní tọ́lọ ti wáṣì wà wà láàrẹ tó gẹ́ ọlọ́n ti gba gbogbo iṣẹ́ rẹ máa sùn máa jí máa jẹ máa mú kọ́kọ́rọ́ ìjẹ̀nẹ́rì onímọ̀sọ́ síta wọn wájú ẹ̀ àìmọ̀kẹ́ lùmí in tó rínú tọ́bá ní tó ń ti dá wà hádà sheikh sheikhul islam àfá àwọn àgbà Abdulqadir Al-Jailani àfá ẹ̀sìn ní àfá àtúnnà ní orí wọ́n kó irọ́ tó fẹ́ yí máa fa lọ́rùn ní kèé sáfà púpọ̀ àfáṣẹ́ ní àjò fẹ́ ìyàwó bí sàhábà ni wọ́n bá rí ẹ̀sùgbò ńlá ẹ̀sùgbò ìpọ̀ ní tòbùrù wọ́n kà gbó awùwọ́ atọ́wù àrípínú ẹrú tọ́fọkàn sí ti alọ́wà òṣètì alọ́sàn òṣètì alóòrù tí ìtààbí wá gbàṣẹ́ rẹ̀ látòní lọ gbogbo tí mo ṣe lálàálì fáwọn èèyàn kọmọ jálàálì fọ́ in tí mo tún wá ṣe láàrọ̀ mú kọmọ jálàálì fọ́ ọ ní àárọ̀ mà látòní lọ bọ́ fẹ́ mutí ayọ̀dá fún ẹ bọ́ obìn tó bá wọ̀ náà ó gbẹ́jẹ́ làfá ń dalóhùn pé a'udhu billahi minash shaitani rajim tí ìsọ́lọ́n ti mi sùnyọ́ tí wọ́n ń bi ṣàgbọ́rí pé ìfìbá ké bóò ló sẹ́mà ó ní mọ́mà ẹ̀ntọ́ lọ rán gan tó fi ìsìláàmù pé ìwọ̀n

wọ́n wá tóbi ọdún mẹ́jọ lẹ́yìn ìgbà wọn àwọn ti parí mo bá rí wọn wọ́n ní nípa àjọjọ́ lọ́rọ̀ làwọn ìjẹ́wọ́ wọ́n ní nǹkan ṣàwọn ilé àti wọ́n náà bọ́ ní ìgbóná bá pàdé ń tàn wọ́n ní àfa àfa wà mí níbo ló ń fàgbára lọ ilé ike ló ń lọ ní kí ó ti bọ́ fún ọ ti dọ́fẹ́ jùdí mọ́ bóòlù jẹ́ náà máa bá rẹ ó ní àkọ́bí lóhun èrò tí ó lẹ́yìn tó mélòó ó ní ẹlé méjìlá ṣọ́bọ̀ kò ìlẹ̀ àti búkàtà rẹ̀ wọ́n mọ̀ wá búkàtà náà àbọ̀ olóòdé bẹ́ẹ̀ fún di èyí ọ̀nà rí ọgbà bẹ̀wọ̀n ó ní tó ń gbọ́ náà ló bá ìpínlẹ̀ kéwúlé ẹni lónìí ilé ayé yòókù bí kéwú ṣùgbọ́n pẹ̀lú òtọ́lọ́run tí fún bàbá wọn àlùbáríkà ti jùmọ̀ bọ́ọ̀lù àríkà bá sí èjùmọ̀ lọ o náà ni ó túnmọ̀ láti rí àlùbáríkà sí ẹ̀fẹ́ tó bá pọ̀ ju ìmọ̀ lọ albarika náà ni ó túnmọ̀ láti rí ìmọ̀ọ̀mù ní ọ̀bọ̀ lábáwá ní abá láti ilẹ̀ lábáwá eh. ọba gbogbo àbáṣẹ̀rí fún bẹ́ẹ̀ mọ́gbọ́pọ̀lọ ẹ̀yẹ̀ fún mi pé ẹ̀ẹ́jẹ̀ sùúrù ní bàbá lárúbáwá o ọgbọ́pọ̀ àbálẹ̀ pẹ̀ láàárọ̀ yìí nígbàtí àbẹ̀rẹ̀ kí àlàsárì orí gbẹ̀rúgbẹ̀dọ̀ lọ́n àwọn àgbàlagbà ta ló lè bá ń sọ fún àwọn àgbàlagbà ní bókèdé bá dàgbà kí ni máa mú bókèdé bá dàgbà ṣẹ́ ọlọ́wọ́ ọmọ rẹ̀ ní mú níjọ́ ọmọ pa owó níwájú bàbá ayélọ́jẹ́ níjọ́ ọmọ mọ̀ pé àgbàlagbà láyé wọ́n ní bókìtì bàbá bòbí bókìtì bá dàgbà tẹ́ ọmọ ọmọ rẹ̀ ní mú kí ni máa mú òkèdè bá bo ní o gbogbo ọmọ tó kèdè bí akọ ọparí nù ọlọ́sí ajẹ́jẹ́ o mọ́tò aláṣìírí o àwọn nǹkan yìí

ẹjọ́ ẹlẹ́mì ní o ẹ̀sẹ́yìn lẹ́mì méjì ní ìwá ẹlẹ́mì àtàlára lè mi ẹlẹ́mì nìkan kò sí tó lè kò sí bí ẹ̀mí ò lè ọlọ nípẹ̀ kòkò jẹmá ọ̀pọ̀lọpọ̀ ìṣe takúkàdì tó wà ọgbọ́n tó pé o ṣùgbọ́n ìbí lò jẹ́ ọmọ pé èsù ló pé ọ̀hún jẹ́lí òdòlówó látò nílọ ma dúó gbogbo pàtọ́ bá ti fẹ́ wẹ̀ kọ máa wẹ̀ lórí mọ́ṣáfù gbókùnrà nílẹ̀ máa wẹ̀ lórí ẹ̀ ní tọ́lẹ̀tì rẹ̀ kí n sáàmù wá kú fún owó yọ́kùnjà làkáyì rẹ̀ tàbá àtẹ́lùmí ìdó ti yé gan níbi tẹ́lùmí ọ̀pọ̀lọ́ yé dé kí ó ló wọ́n máa dúó fún

kákọ̀ òkú ní o ọ̀lẹ́ ni wọ́n ìsáàzù kákọ̀ ẹ̀lẹ́fẹ́ sọ hmm. àkúdá ìyáwà ǹkọ́ ewó làkúdá ẹ̀yìn kó pọ̀ ní kíní o àkúdá ìyá mọ́ rò pé ẹ̀ máyé ayé wo ànábì ti la èmi lójú o ọ̀làjú tí máa jẹ́ kọ́kọ́lù èyí ò pé ànábì tí wọ́n mo ti tẹ̀lé o ọlẹ́ni ọba ti kú ti lọ ti ẹnu alìjẹ̀nù náà ní gbáwọ́ àwọn tí ń ríun láti kó sí dálìjẹ̀lú ọ̀dá méjìlá rẹ̀ ààrí ara àtààrẹ ẹ̀mí tí wọ́n bá ti pè nǹkan láàrí ara tẹ́gíríbà láti máa wò ibà mẹ́nìkan à wọ́n sì ti gbó ewé ewúro ewé ewúro wọ́n ra fi yọ̀ díẹ̀ sí fún rí o orúwọ́ sì dá fún o àwọn kẹ́ ti lórí torí bẹ́ẹ̀ gbogbo tí ẹ̀rọ ìtorí bẹ́ẹ̀ náà wọ́n ti lòmí ìsò yíwọ́ o wọ́n sí lòmí ìsọ̀ bẹ́lẹ̀mẹ̀ láàmú wọ́n lòmí ìsọ̀ bẹ́lẹ̀mẹ̀ láàmú ààrẹ ara nù mo ṣe wàhálà àti tító fi rẹ̀ ní ìsàn orí fọ́ mi wàhálà àti ààrẹ ẹ̀ṣẹ̀ mi ìntọ́ bá wá látọ̀dọ̀ ọlọ́run ní ọmọ fi wò tánà bí ju èṣù ti ní ó ti nípìn bẹ́ èṣù ọwà wo ẹni táàrẹ ń ṣe wípé kí ni ó fẹ́ fi ṣe ìwòsàn fún tó bá jẹ́ tọ́lọ́run yọ́ tàbú láti mọ́fẹ́ lọ tí sọ́rọ̀ fi báyín lè lọ tó rẹ́ pé tọ́lọ́run lẹ́fẹ́ ṣe ṣùgbọ́n tó bá ti elú èṣù ó wò pé sọ́pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀ láti bẹ̀ táàrẹ ẹni ìyọ́yà òwò gbò yọ́nbá ní ìjọsẹ̀ ní pé orúkẹ́ àyẹta bá fẹ́ ṣe ààbù iyọ̀ sí gbogbo orígun lé ṣẹ̀fẹ́ tọ́lọ̀ ọ̀ràn wọn tàbí abúyọ̀ àwọ̀ àrí àlùbọ́sà ààrẹ síbẹ̀ àwọ̀ àmú odidi àgbò funfun àásomọ́lẹ̀ bó bá ní kàgbàrò tí a ń bá ti ti ọwọ́ bẹ́ẹ̀bọ̀ ẹ̀ẹ́bàrí láró ń tọ́ ọmọ bàyá torí kíni torí kò pí òun torí aláàrẹ nìkan lówó gẹ́ẹ̀rẹ̀ báhùn tí a bá gba ọ̀nà òdì láti fi tọ́jú rẹ̀ kó kú ò lára rẹ̀ òun rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọba máa kú àwọn yóò tún wá máa jú wọn ẹlò ẹlò títẹ́ mú yọ ẹ̀rẹ́ <laughs> ṣẹjọ́ ìparikini ẹ̀ẹ́wẹ̀ láwà ní fábù kí wọ́n ṣe fábù tí yóò kí o fáì àbẹ̀bẹ̀ sáájú wọn lọ bí súnmẹ́ èsù ọwà máa sáré kúò kẹ́ bá ti lu ọ̀nà tọ́lọ́hun ọ̀fẹ́ láti fi mú ààrẹ kúò tọ́jà ààrẹ ti tẹ̀mí torí kíni torí pé kó sì ṣẹ̀kúsàrò ń tàn kò gẹ́ẹ̀nì má torí ẹni nìkan nílọ́fẹ́ láàmù kọ́mọ̀ ọ̀rọ̀ pàdé dáadáa

lẹ́yìn wípé wọ́n kàn sá ọ̀bẹ tí wọ́n ipá tó rùn lọ méje púpọ̀ ohun kẹ́ yìí tààrọ lọ́nà sábàbí táà fi mà pé olófo oníṣẹ́ ìfàmù wà oòrùn sílá rahmatan lil alamin وأرسل رحمة للعالمين jàmáà ń tí ń dá ń tí ń dá kò sí tí ò lè wádà sórí bẹ́ẹ̀bì wa mọ̀ bá yí sọ lọ́lọ́wọ́ yìí lẹ́mí ní mọ́júmọ́ lẹ́bí oríṣiríṣi ìran owó nílánílá náà owó lá ṣèyítọ́n sì gé wẹ́lẹ́wẹ́lẹ́ ó sì dà sórí bẹ́ẹ̀bì ẹnìkan ó tọ̀ sí jí ó sì rí bẹ́ẹ̀ ó jí pè mí láti UK láàárọ̀ láì fùgbóhùn rí báyìí lé o sísá wa kan bẹ ọdún ọ̀sọ̀ ìdí lọ bí 30 30 years ẹni yìí tẹ̀sùfẹ́ yọ lè kọ́ ni tó bá ṣùn gbá mínú yàrá yọ́ kẹrì tí ọwọ́ jáde látara àgànà tọ́bẹ́ fò lọ́rùn ọ̀rọ̀wọ́ tí ọ tẹ́lójú orun ó kí ní ẹ̀rọ ọ̀bẹ̀rẹ̀ lójú orun tẹ́lẹ̀ díẹ̀ díẹ̀ tọba jájú ayé ó jájú ayé ìgbà míì ọkàn lè rí ìkú tó tóbi ti tyson tọ́fẹ́ fọ lórí kí mú mẹ́kìlọ̀ fáìsẹ̀ gbogbo ẹgbà ìṣàkírò ń tẹ̀ sáré tẹ́lẹ̀ sí àga sí èsì pé nǹkan sàga kájọ mọ́sàn pẹ̀lú sáré kí nǹkan sáré sí wà ah. lójú di tó fẹ́ tọ́ọ̀bọ̀ lójú òun rẹ̀ tó fẹ́ tọ́ọ̀bọ̀ lójú long guide jẹmẹ́ mẹ́jà sí ẹwájú ọlọ́run èsùrí ikí o ìrìn ikí bàbá èsùrí ikí o ọlọ́njọ́ ṣe báwọn èèyàn kan bẹ tí wọ́n ní ibi ẹ̀sìn tún bẹ lọ́ngan sí ọlọ́run gbé nǹkan èṣù gbé nǹkan èṣù tájọ lájọ ti pọ̀ ẹ̀lú ọ̀run fẹ́ máa pàṣẹ ní ọ̀gẹ́ ni òun tẹ̀wé gan lè sùn olóhun gan lè sùn wà lọ́ ìṣẹ̀gbọ́n ọ̀gbàdún ààrẹ ẹ̀ẹ́sọ̀fẹ́ èsù tẹ́wọ̀n gẹ́gẹ́ ìrìn náà pọ̀ o ní Nigeria ní Amẹ́ríkà o kò ní sí wọ́n lè bú bí i góngò mẹ́ta mẹ́rin márùn ní yàrá ìyàlé ó ti bú ó níbi tí ń gbé lọ yóò tún wá ti latítì lọ sí yàrá ìyàwó àti aránṣẹ́ lọ́fẹ́ lọ gbé fún wọ́n ránṣẹ́ ẹyọ ṣùgbọ́n inú lẹ́tọ̀ ti jí kí ní kí bá bú wọ́n forí rò pé ah, àbáwọn làwọn sí àti ní rọ́ <laughs> yóò dá ọ̀ràn síbẹ̀ yóò sì lọ pé àdéhùn fún àti ṣẹ̀tọ́ ni kí ló ṣe fẹ́ ó bu ìgbà àmà tọ́bẹ̀ yóò ní yàrá ìyàwó ọbẹ̀ ìyàwó yóò wà fi epo rẹ̀ látítì lọ sí yàrá àtàní o ìyàlé kò lè tàǹkarú náà jẹmáà gbogbo owó tí ó ń yọ láwọn ìyàlá ń bọ́ sọ̀bún gbogbo ẹ̀kọ́ ni wọ́n yọ òun lè sún jí ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹ̀kọ́ ló lè yọ olóòlògbò òdè lè yìí tí ó ní awíkò wí ya Rabbi olóòlògbò òdè lè yìí tí ó ní aṣọ tí ń táwọn ìntáwọn ní ìtẹ́kẹ́lẹ̀ pọ̀sáṣún ìmá ọ̀kanú àwọn ọ̀dọ́ níbi àtàkátà ẹni tí a ń jọ lọ sí secondary school fún òjò ìyàmó ti lọ bí 15 years ẹni ẹ̀ wá kú ó ti kú ṣùgbọ́n ṣẹ̀ìtọ́ lọ báwọ̀ rẹ̀ eléyìí ti di omi yọ́bọ̀ ní ogbó kó wọn lọ gbọ́sẹ̀ lọ́bárún tó jí mọ̀ àà kún mi kọ́ yìí àà kí kún mi wá ṣe bí kún lẹ́wàá ní àà ejò ìwọ́n lọ́tẹ́ ẹ̀yú àkápẹ́ àlàjì jẹ́ pẹ̀sẹ̀ náà nù kún mi yẹ ti kú kún mi kọ́ èṣù ni ìwọ́n bí ọ̀rẹ́ lérò pé à àbúrò náà nù wọ́n sì fi oṣù mẹ́ta wọ́n fi ń wá wọn orí tẹ́sù tí mú káàkiri àtìgbà tí àgbẹ́bọ̀ ṣe gbogbo nǹkan tí pé ìṣúwá dá padà ẹjọ́ níjọ́ta àfáà súnà bá mú síkà ah. ẹ̀ẹ́dọ́ tó mọ́ máìkì tí ń ṣe wáàdì fáwọn ará lẹ́gbẹ́ à ọlọ́lá dúró tí kó tí ó rẹ̀ kó tí àdúrà tàbí àdúrà wọ́n orí ní ogbò ọgbà kò tí wọ́n tí wọ́n fẹ́ ṣetán rẹ̀ ẹ̀wà tí ẹni àti ẹni àti ilé ìdìkan bẹ èṣù náà ni ó tẹ̀wọ̀n ọmọ ọmọ ìntánẹ̀bí ni ọmọ wíkò wí ọwọ́ àtàṣì lọ́pọlọ wọ́n wójú tù bí wọ́n ṣe wò ní títítítí nẹ́sà lọ́dọ̀ bàbá kan bàbá ń bá ní ààrẹ bí ó ṣe máa bá wòye lọ́nu nítorí pé ó ní ó sàtí ń bẹ́ lé yín tí ó gborí lẹ́ẹ̀kọ̀ yìí tí ó bí àwọn tàà lọ náà láti lókù ọlọ́run rí mẹ́pọ̀ bẹ́sọ̀ yóò ìjú ọ̀pọ̀ gúrú lè ṣùgbò bá ṣe ẹ̀ ló sọ pé lára ìyá o ìjú ọ̀pọ̀ ìgbónú lè ṣùgbò rẹ̀ jẹ́mọ́ ní tí ń dẹ̀rù mọ́wẹ̀ lójú ilẹ̀ yìí fi ń sáwàdá yìí torí pé ẹ̀tẹ̀lẹ́ mẹ́bí o ìlọ́fà àtàwọn mímọ̀ sí kéékèèké fún apẹ́ àwọn tí máa mú mú òdì ìbíyàn sí àwọ èèyàn

sẹ́wọ̀n pé o ti lọ́rọ̀ lẹ́tẹ̀lẹ́ tó bá já lù súnnà tí ọ̀ kẹ̀kọ́ kó o náà ma pé wẹ́ fún o ma nílò rúpíànà because èmèrè alùsúnnà ló fẹ́ ah. ah, ẹwẹ́ tún èmèrè alùsúnnà fún wàlá máa wá o èmèrè gíní èmèrè alùsúnnà èsùdé Jésù bẹ́ẹ̀ dálẹ̀ náà lọ. Jàmáà wà lẹ́ẹ̀sọ a máa pààrọ̀ ọbẹ̀. Wọ́n ṣe bẹ̀ láàárọ̀. Ilé tó bá ti sópò tí ọ̀sán lọ́wọ́ bá ń bẹ̀, kò sí Jésù olè mọ̀dí sílẹ̀ mẹ́. Wọ́n ṣe bẹ̀ láàárọ̀ oṣù kan kó tó dọ̀tà. Lọ́kàn. Ọbẹ̀ dájú. Wà lẹ́à máa tẹran jẹ. Káàrí pé ìjà tí máa ń wà láàrin lọ́kọ láyà, tó bá jẹ́ pé sùn lọ dálẹ̀, yóò máa dá ọ̀tún lójú, yóò máa dá òsì lójú. Tí a ń gbọ́n jábùn wí, èmi ṣé mo ṣe fọ̀ ọ́ ṣé wà ebi ebi mi náà mo ṣe fọ̀ ebi mi wà ebi máa ń kó jẹ mo ń kórí ẹja jẹ. wàlẹ́ òun ṣe pé àbọ̀nì kẹ́ wọ́n ti kẹ́kẹ́kẹ́ fún mi kí mọ́fà bí kẹ́yìn ayọ̀ tí bá ti yí jẹ́ tẹ́lẹ̀tẹ́gbọ́ mọ́fà bí kẹ́yìn lẹ́yìn tí mọ́dá agogo méjìlá lé wọn. lẹ́sìn jẹ́ kọ̀sítọ́ yóò jáde a máa dá ayẹ́ sínú ọbẹ̀. èsì mọ́ni. ọ̀dá ayẹ́ sínú ọbẹ̀ wọ́n á wò ta ewolele àwọn ti sáyíbò àbú yóò tẹ́ran ní kò pé mi gan ló fi wá ká yẹnu ọ̀bẹ̀ wọ́n náà bá jẹ́ fúra rẹ̀ jẹ́mọ́ ilé tí ọba sọ́lọ ń bẹ̀ kò sí gbé kò lè dìtílé mẹ́ a máa fọ̀bẹ̀ léyàwó lọ́kọ́ lọ dún ọ̀pẹ̀ lọ́tají láàrin òru ọgbàjúgbàjá di rúkíà lọ́bàá jọ náà wọ́n ni títà ìwọ́n wá àjẹ́rù ẹ̀sọ́bà wọn lọ́bàá bùsùwàlà lọ́bàá kò mọ́ nígbàtí è e tó bí ìṣẹ́jú márùn kò tí ẹ̀sùn tó wájú dọ́kọ̀ wọlé làfáà bá sọ sísàlẹ̀ eré ní ọba gbábò wọ́n sáàrí mú bí irú abẹ́kúta ròdù eré burúkú pẹ̀lú àgó burúkú látàlá àgó nígbà rẹ̀ wá sílẹ̀ kí ló wà láìsí gẹ́gẹ́ méjìlá lóòrí tí ó fẹ́ tí òun lú obìnrin ah. àwọn àdìjànú ni wọ́n tí òun ṣe rúkíà lọ pé èmi náà sọ́n lè gbọ̀gbọ́ o kápò òdìmọ́ o nílá fí mọ́ pé wọ́n lọ́n àwọn àdánwò mo yẹn pa

mọ́jì ọba mi làwí àìmá fẹ́ wà láìlé kọmi ìyàtọ̀ tó láàrin méjèèjì alẹ́kọ̀ọ́ bá ṣe bọ́bá dẹ́ta lónìí àti kí àbá ní nǹkan mi o ẹni nǹkan mi ní máa fi ìjọsìn rẹ̀ ní máa fi ṣe ìyànà láti òmìnà tó bá tó rí mi fi máa fi àlùwàlá mi sí pè fún ẹ àlùwàlá ìwò gbogbo kìí sẹ́ tí bá mú òru ẹyọ oró kan tí mo mú kìyàmù lélì ẹ̀ wàá sì ṣe ah, ah. kìyàmù lélì tó ti sùn ṣe ìbádà tó fẹ́ wà ìjẹ náà ilọ́ sọ́dẹ̀ pé hmm. àwọn yí ìpín àdẹ̀wò ń bẹ téèyàn ọ̀hà sọ́wọ́ àdẹ̀wò kò sí ọmọ ìrẹ́dá umura náà lọ́lọ́ ó mú ìyàwó rẹ̀ náà lọ kò wá fẹ́ lóṣù kan ìyàwó náà lóṣù ọ̀sẹ̀ méjì lórí àwọn ọmọ wọ́n yí àwọn akọ obìnrin tọ́pọ̀ náà tí àwọn ilé máa bá bọ̀ fún mọ́dàrí ọwálé ọwá akùjọ mẹ́ta tí ó dé ìyàwó náà ìyá ọkọ rẹ̀ ọdá ìyà lápọ̀ ọ̀tún ọkàn wọn lẹ́sí ó sì ó sì fọ́ wọn lójú kan ó sì yẹyìn mẹ́jọ ọkọ̀ àdẹ́wò ni ọkọ̀ ọ̀kan gẹ́jẹ́ ìkàlẹ̀ àdánwò òjijì ni kí ni ó dé olóòtú parí ọ̀rẹ́ ìyá tó wá fi ọjọ́ bẹ́ẹ̀ mistakenly ìyá padà mọ́ ọmọ pé ó ti fi ọ̀sọ̀ bẹ́ẹ̀ kí n tí àti náà bóòlè yẹn ṣe é dé pẹ̀lú obìnrin tí èèyàn gbogbo plane hmm, tó wálé rọrùn títorí tí yá iná bẹnu tí ọkọ̀ fi yọ̀ǹda fún èèyàn ni mọ́ tẹ́yìn sí mọ́ ó ti sọ yéèyàn dáláàbọ̀ ara nígbà tọ́rọ̀ kóòtù wá rí bẹ́ẹ̀ ìyá nìkan lọ́dún náà wò àti kékeré bàbá rẹ̀ ti kú sẹ́mọ̀ ah. pé èyàn lànà àwọn òbí o ṣùgbọ́n náà wọ́n tún máa gbé ọ̀rọ̀ èèyàn gbà wọn àyè ní ìtọ̀jẹ́ pé èèyàn sọ pé àtọ́jú mi àti àyè mi tí wọ́n bá ní mọ hásọ̀wọ̀ màmá mi ó pé mi o náà mórí ah, bí ìyàkọ́ bá jálàṣe jù gan-an káṣẹ̀tù yẹn píọ̀ ìyàwó ọmọ rẹ̀ gan látò máa fún ṣùgbù tààmà fún ṣùgbù kílẹ̀ rí wa ìyàwó ìṣà wọ́n ní fi àrùsàfáǹkọ̀ wọ́n sì من أحب من أعظم الناس حقا من أعظم الناس حقا على المرأة tóbi bá ti mari ta ni ẹni tí ìwọ rẹ̀ tóbi jùlọ rọ̀ obìnrin àrẹ́bí ni záwùjú ọkọ̀ obìnrin ni o torí tàà bá fàgbò fàáfà àásọ́ọ́lẹ̀ tókùtókùn ni òṣìṣẹ́ bàbá àti ìyá rẹ̀ ma ìlọ́fà tó fi jẹ́ wípé ibi tí ọ̀pọ̀lọpọ̀ alùsúnnà ti àjọ́dọ̀ lónìí ti kàgbàkò òun ni pé ọlọ́run ti gbágbára fún mi ọ̀gbọ́yé mọ́ ọlọ́run lọ́ba fẹ́ǹsì bàbá ìyàwó mi fúnra ara rẹ̀ lọ fẹ́ǹsì níjọ́ ti pàlé mi lọ ọ̀rọ̀ ọmọ yóò kàyìn mọ́ bí n bá ṣe ṣe kò kàyìn ẹlẹ́ máa sàárẹ̀ sí ìtọ́gbọ́gbọ́ wà kí mọ́ rẹ̀ ti sọ fún gbogbo wà títẹ́lẹ̀ ẹbá ti ń pè mọ́ fi fóòrùn ẹ̀ sí spíkà àà ọlọ́njọ́ wọ́n àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ o àgàjọ wà ní mọ́sán gbá ibi àwọn èèyàn ṣe o ọlọ́njọ́ kò fi fóòrùn ẹ̀ sí kí ni

jama'a annabi ń sọ wípé ọkọ obìnrin ọ̀nà ní àṣìkò tóbi jù yóò rí bẹ́ẹ̀ tí ó sì kí ni ó yóò rí bẹ́ẹ̀ ìyàwó ọfẹ́ lọ sí ájì ọkọ ní kò sì máa rọ́mù ìyàwó wọ́n ní ọ̀dà kò burú máa san owó dájì mi káwọn jẹ máa rọ́mù mi bàbá àwọn bí ó ṣe gbọ́rọ̀ kalẹ̀ wípé èmi wá ń kọ́ torí náà ń pé kí owó wà lọ́wọ́ ìyàwó ju kẹsàfẹ́rẹ́ sọ ìbò wà lọ in tí ń fẹ́ ni wípé kó mú òun kóhùn jẹ máa rọ́mù rẹ̀ kì í hùn sí màyínì tó kọ màyínì padà ó ní dájì wà òkè dájì ó ti ṣe hajjìnàbọ̀ tó ti pẹ́ kí dájì ó ti ẹ̀tún lọ ọ̀pọ̀ bá yàrí pé kò ti ẹ̀ lọ mara oníkéré olóòlà lágbára lórí rẹ̀ ọlágbára kọ ọmọdé ọlọ ṣùgbọ́n ọlágbára kọ́lọ̀ wọn mọ́ bí ọ́ pẹ̀lá bó ṣe ọ̀rọ̀ yóò kúyà àwambọ̀ ọkùnrin tó bí bá ti márì ilẹ̀ lábàtúmọ̀ sọ pé ànìkáwù ṣíbù ríkì tó bí bá ti márì ẹ̀sọ wípé in táa lè fi wé ni pé ó ti ha híhá rẹ̀ kọ̀kàn tó tẹ rútẹ́ni ṣùgbọ́n jọra

automatically àwọn máa hásọ̀ wọ́n kú ọlọ́njọ́ àǹkírùn àǹgbáwẹ̀ àríyànjàkáwò ìwọ̀n bá ń dágbàra wáká ní pẹ́pẹ́kú àrísọ́dọ̀ ọlọ́ọ̀báwò mọ́tò tí a tó wá jẹ́ pé ní olé wa lágbàwọ́ná àmìnà tún àṣẹ náà rí òkè ẹ̀kí ń ta ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ wọ́n máa rọ́mù náà ṣàkọ́rọ̀ rọ́ṣò ọkùnrin wọ́n kọ́ káàlẹ́nì tọ́jẹ́ wípé a ní ẹ̀tọ́ ẹni ìdọ́lágbára jù tọ́lọ ń gbé sókè tọkùnrin náà ọ̀nà ọ̀tàlọ́gà lẹ́rànàbí ní ummuhu ní o tí a bá wá pàwọ́ àti ọkọ rẹ̀ ìwọ òṣùpọ̀rọ̀ mọ́tẹ̀lẹ́sọ ọkọ rẹ̀ wọ́n wá rọkọ rẹ̀ bójóbójó wọ́n kò sápò ẹnìkan tààlá mìíràn méjèèjì ló fi jẹ́ pé gbogbo ọkọ tó bá lóòsí fẹ́ ìyàwó kò ní jí ó di ẹni tí ó mú àwọn òbí ẹ gbogbo ìyàwó tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ náà kò ní jẹ́ kí ọkọ di ẹni tí ó mú àwọn òbí ẹ ẹni ìfẹ́ tọ́kùn ìbá ilé sí àwọ́ ẹ̀ tí wá ń jẹ́ ẹkún fáwọn òbí ẹ̀ lọ́nà àbòsí èyàn ọ̀rá rẹ̀ fún irúfẹ́ oṣù wọn díá tọ́rọ bá yọ̀ ǹdáfẹ́ mi o wípé mo fún ọ lẹ́nìkan kọ̀ọ̀kan sọ fẹ́mi lọ́gbé kí mọ́ foríjì èyí ti gbà àyínà lọ́mọdé kọ́dà kọ́ lọ sí kọ́ kọlọ ọmọkà gbogbo torí ọdẹ́wò àdímò fún ọlẹ́nìkan tààrọ ló pé ìntẹ́ni ṣe ó tó kí mọ́ bí kẹ̀mí ṣe pọ̀tọ́ ìkí méjì orí jẹun kíni ọlọ́mọdé ilẹ̀ nífẹ̀ẹ́dì ni gbogbo bèjì tí ń sàbílé kọ kí wá ń gba omi lójú ìyá rẹ̀ ah, ah, ah, fáà ní tó bá rọrùn

tí wọ́n ń gbomi lójú ìyá tó bí òun náà lọ́nà àbòsí lọ́nà àbòsí bóyọ̀rọ̀ yóò kíyà nípa ìyá ẹ̀jọ̀ kílẹ̀ kíúzẹ̀ o hmm. òun náà ti ẹ̀já bí kílẹ̀ kíúzẹ̀ ó ti wà ní orí láìyẹn ó tó bí ṣe ń ṣe ń ní ìlú ọ̀rẹ́ ìgbélọ́ ara mi pàṣún ní 9 to 10 ní àárọ̀ after àgbẹ̀ mà wá dáná tí bá rántí àmà àtílà wà gbogbo tí ń sọ ó lè máa sọ lórí pépà sọba reality reality ó change ẹ̀ ṣẹ́yọ kan tí wọ́n ń fẹ́ sínú pé kíyàn ọ̀dá máa ṣègbé sí ayé kọ́mọ̀nì timetable kọ̀rọ̀rùn ọ̀dá in tó bá lè yọ kíyàn ò ní kèèsì nǹkan kéèké ó lè ní ẹlẹ́ẹ̀kejì kọ̀ wá sí ààrẹ tí ó máa sóbe tí ó rò ju ààrẹ wọn wà mú tí èkọ yìí sọmọ àdìgbọ́rí pẹ́tòrí pọ́ obìnrin níbà ilé ìpọmọ́tì ẹ̀wẹ́ ọmọ ìní olèmì náà níbà ah. yóò mọ̀ jẹ́ ẹ̀wà fún náà níbà ọmọkọ̀ olè wá pa òun fún níbà ah. yóò gbọ̀n mú ààrẹ yóò sì fẹ́ kò lè dìde bí ó ṣe bí ó lọ wọ́ bá ọmọ tí ó dìde wọ́ lọ bọ́mọ yóò tọ́jú ọmọ. èyí tó tún wá lè ti bá mi lọ. títóbi ọlọ́run o. kọ́ mọ̀ sí ọkọ kọ́ pa ọmọ lẹ́kún yóò sì máa sáàfù yẹn méjì pọ̀ nígbà mi káfíìn rẹ̀ bá ó yí kẹ̀ náà. òun náà ti rí ti ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ wá sọ wípé òun ó fi ìdàkejì ẹ̀ báhùn bí òun lò ah, tọ́lọ̀ ń bá lè sọ pé ta ni mọ́ fòríkì èèlò nì ìdájú ọmọ ọ̀bẹ̀rẹ̀ àdákùn ìwọ ló fi ànábì làwà lójú tá a fi mọ̀ pé ọ̀tá wa ni o ṣẹ̀ìfán adìkúta sẹ́rù ẹni òfúyẹ́ oníṣẹ́ ìtàn bó sì báyàn tí èyàn ń sunkún tó fẹ́ fífẹ̀ hàn ẹ̀jẹ̀ ló wọ́n máa sùn kí ni ti ẹ ẹlẹ́kùn ọ̀dàlẹ̀ ni yọ́ wa họ ha ìlélé yóò ọba dẹ́dà ká mẹ́jọ rẹ̀ rẹ̀ náà látó fi kójọ sọ́kànnù olé rẹ̀ ó hmm. mẹ́jọ àjọ rẹ̀ èṣù àmìnà àwa ti dáàmà pò lórí burúkú ni bó ti sàdánwò fún àwọ àmìnà kùnrádà ní kẹsí rẹ nítorí pé báwọn náà ṣe rí ìran wọn oríṣiríṣi ni o àwọn náà ní alágídí ibú nínú wọn ah. tọ́jẹ́ wípé bú ọ̀dá ìrí tọ́ bá dojú kọ èèyàn in tí ó fi pẹ̀kún ẹ̀ ni pé àbí kó àtífù go annabi náà lára àwọn ẹ̀sà tọba dẹ́dà sí fún olọ́lọ́n fi jẹ́ kárí nàrí pé èsù kìí sẹ́dẹ̀yàn mú lọ́rẹ̀ wọ́n mú ìyẹ́kùnrin ṣe ìtọ́lọ̀wó kọrí náà وخص من بينهم محمدا وليس وليس وليس بعده نبي أبدا وليس بعده نبي أبدا صلى الله عليه وسلم ibi tá a dúró sí náà ìntà ìṣọ́bọ̀ náà ni àwọn ẹ̀sà tọ́lọ̀ fi sàmìlì lẹ́sà tí ó fẹ́ lómi ìlàyé bí ní láìta alábi tá ti gbé tí ń bọ̀ o ní ọ̀rọ̀ káníjú ìyàwó kan káníjú àwọn tí a ń pè mẹ́kínà 2 pọ́tùláṣà plus 3 wọ́nfà plus 4 àìgbọ́lọ́rọ̀wọ́ àwọn àákìlẹ̀ àti àìmá ìntọ́rọ̀ àdẹ́dà ń sọ ìmá kọjẹ́ fẹ́ẹ̀nú ìmá kọjá ìmàkà ṣùgbọ́n a bèsí padà gẹ́rẹ́nu pẹ̀lú èdè lọ́lọ́wọ́ àti ẹ̀rí tí mẹ́nu ayà ń gẹ́gẹ́ ọ̀bẹ̀rẹ́ dàdákùnrùn ìwọ́lá ní o eh, mọ́síwálẹ̀ o ọ̀bẹ̀rẹ́ dà ó ti dàrú lé ó ti dàrú lóko níjọ́ ń tẹ́lẹ̀ àwọn èèyàn láwọn ò lè fẹ́yàwó máa ń lé wọ́n tó kọrí oko àwọn èèyàn tó kó wá fẹ́yàwó lé báyìí okòrò tó ti rọrùn báyìí nínú ẹgbẹ̀ nínú obì ọlọ́run wa ṣàánú wa báyìí ó ti dàrú méjèèjì ó dàrú mẹ́o ó ti fọ́jú pọ̀ méjèèjì ó fọ́jú pọ̀ mẹ́o báyìí mọ́mù fún gbogbo ìjẹ̀bú òde bá fún látùbọ̀tán dáadáa méjèèjì wọn ó kú mẹ́ jẹ́ wọn bá wa jìnà mọ́jẹ̀ wọn sáré àtàwà tó gbọ́lé ọba dẹ́dà jẹ́ wọn orí akódẹ́ ní ànìyàn sáàlì mìíràn gọ́ọ̀nì mi báyìí máa mùtẹ̀ máa ń gbà wà lálejò síbi gbogbo gbà tọ́jẹ́ só gbogbo apáta ọmọ wọn ni wá a máa dé sọ́wọ́ bàbá ìmáàmù ọlọ́mọdé wọ́n sàárẹ̀ o nígbà wọn sáà ń fojú wo lè pé bàbá ń wo pé kí wọ́n gbọ́ bísùn láìbáyìí ojú ẹ̀sẹ̀ wọ́n sí ìwọ̀ mọ́sálásí bàbá àtúbọ̀tán dáadáa ọbàdàdà ọba ń ṣe fún yí ẹ̀ẹ̀ni sáàrẹ̀ bí ní láì tààlà ààrẹ náà dẹ̀ ní sẹ́yìn náà àti yà tó gbà wọn ọba tí ẹmẹ̀ pẹ̀lú yí ọbàdàdà òní fún gbóyí lẹ́wọ̀ wọ́n ń kí ìmáàmù wa láwàtà díẹ̀ àmáyí tí gbogbo wa panupọ̀ pé ẹ̀yin ẹ máa darí wa sheikh sherif sharrafakumullah wa tayyabakum hayyan wa mayyita ustaz wa ń pèmìlà ìgbà tí àbá bá ń ṣe báyìí sọmọ kí á ní àwọn wà wọ́n wá ń sọ fẹ́ mi tí mọ́jọ́ mọ́jọ́ fún pé àjọ pàdé lónìí jẹ́ gbòdè oṣù gbogbo fẹ́fẹ́ bí ẹ̀pẹ̀ ó ti kó sí lọ́rùn báyìí ni o ọ̀dọ̀ àfáwà àgbà eh, ìmọ́mọ̀ ọlọ́run nǹkan ní ọlọ́run ìfẹ́lẹ̀ ẹ̀yin lẹ sọ fẹ́ mi pé tọ́bá tó táìmù tí ma wà gbádá ẹ sọ ẹ̀yin tí ń wọ ẹ sọ fún mi o sí ìsìbínú táìmù ètò náà ni àgbó wà ní ó sì wọ mẹ́kẹ́ mi kọ́ máa ṣe bí àgbàlagbà sọ́jú orí ọjẹ́ ọlọ́run ìfẹ́lẹ̀ ẹni Eh, àgbàlagbà ríwáyà tí wọ́n sọ workshop wọn di halikọ́ tẹ́fẹ́ ah, gbogbo àtẹ́ta kí n tí lórí kọ́kùnfẹ́ bá jáde síta nígbà mí àwọn náà tó wà jókòó á tún máa wá lékún lẹ́pọ̀ àlò ah, eh, eh, ní ṣẹ́gbà o ló gbọ́lọ́n bí i nìlá ìtàhálà èyí tí a máa fi sọ pé tó fi bọ́m̀bẹ̀ o ní kó mú ọ́ìlì àbúrọ̀ èyíṣọ́ bá ti mú ààfì ọlẹ̀ ah. irú ọ̀nà bẹ́ẹ̀ ètò lè dájí lọ́rùn ọlọ́run ìfẹ́ ilẹ̀ o mo kí àbú mo kí bàbá ọba ọba rẹ̀ ọba kí o ẹni tẹ́ àbú kọ́lì ọ̀gá mi nìyẹn tí wọ́n fi bùdíìsì lé mi náà lọ ọlọ́mọ fi ilẹ̀ last bomb bí first bomb bomi ẹni parẹ́ glóra nìyẹn ọba rẹ̀ ò ní fi ilẹ̀ ẹni tẹ́ mo wá fi tí gbogbo àwọn bàbá bàbá tẹ́ mẹ́ńkálẹ̀ mo ọba omi ọlọ́run ìfin ilẹ̀ ọ̀ gbogbo wa pátá bá tún ti tọmọ àti láti jẹ̀nẹ́rì bí hakila haula wala quwwata illa billahi al-azim hada sallallahu wa sallam ala nabiyyina muhammad wa ala alihi wa